dénú. ayọ́lọ́gún ilé lọ́gbọ̀n o. agbọ́n òkúta lọ́kàn ènìyàn. ojú wọn ò pọ̀ tí wọ́n bá ń ṣe Bajo ngodo temi asa wan jaja Mamura mamura mamunda la palombe mm, O maru no maru Ọjọ́ ọmọdé bá dábàá lọ wọ́ ọkọ̀ wọn èkó. Ọmọdé burúkú bójú ẹ̀yìn òjò kan lójú eré ń bá ní Ọmọ tó rí ní bẹ̀ṣẹ̀bẹ̀ṣẹ̀ máa ń jẹ́. Ayé ló gún ìdírí lọ́gbọ̀n ṣùgbọ́n ń Olóore oníjì sí kò tó mú mọ́. àṣepamọ́ lọ́wọ́ ojú ayé. tẹ́ni bá ṣe. káyé má fọwọ́ kàbọ̀ wẹ́ lọ. àgbàlagbà tí ń sáré nínú ẹ̀gùn igúnnugún ti bá lóru lójú tó lójú tó kò àti rúbọ ẹgbà ọmọ ẹ̀gùn rẹ̀ ìfàtọ̀tẹ̀ yìí rẹ̀ nìyí. dókítà ọ̀rọ̀ wípé ẹjọ́ báwo lára wọn sẹ́yìn bọ̀ kí ló dé tẹjẹ́ kó wọ̀ wọ́n lára kẹ́ tó dé ibi yìí. irọ́ ọ̀gùn wọ̀ wọ́n lára bóyá ìṣẹ̀lẹ̀ ní ọ́fíìsì ṣinṣin là ń gbé wọn gan bí. ẹ jọ ah, oh, ah, ṣé mo lè rí. Ah, ẹ ní sùúrù madam ẹ ká. ṣá lè rí wọn jàre. ẹ wo mo sọrí gan ni o eh. wọn give up. ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah,

ìfẹ́ mi o ìfẹ́ mi o ìfẹ́ mi o. kábọ̀ kẹ́lẹ̀ kí ló ṣẹlẹ̀ accident kẹ̀ àwọn ọmọ tó lọ kódà. àwọn gbogbo wọn lẹ́yìn dẹ́fà nìkan ló yé o. ẹ ẹ ẹ ẹ ìlà ìlà ìlà. mami ẹ káàárọ̀ ẹ káàárọ̀ mami ẹ káàárọ̀ báwo náà ti good morning darling mo ní sọ àwọn yìí. kí ló tẹ̀ jí mi kí wá ṣe oúnjẹ fún yín. ṣé oúnjẹ tí you should do èso dùn ṣá. mọ́mí yẹn ni kọ́ ló ṣe léyìí èmi are you la jọ sí. ìwà ah. àdìta ni. èmi àti yín ọkọ sí. ok torí pé o kitchen pẹ̀lú mi ó ti mú pé mi àti ẹ̀ la jọ sí torí pé o ti ń bá mi mú gbá máa wo mú cup mú glass cup and everything má má ń bẹ ọjà rẹ díẹ̀ èmi ni mo ṣe oúnjẹ tí gbogbo ń jẹ. èyí ìwọ nìkan bá wà dẹ̀ ti jí mi. mi ò fẹ́ máa dà ẹ́ láàmú nígbà tí mo mọ bó ṣe wọlé lánàá mo rí pé ó ti rẹ̀ ẹ́ somehow so mo dẹ̀ ní kó tó jí láàárọ̀ yìí kí n náà pípì oúnjẹ àárọ̀ yìí of course um, oúnjẹ tiẹ̀ náà ti wá nílẹ̀. o ṣe ọkọ ọ dà ṣé oúnjẹ tí dáàdi yín ṣe ṣó dùn ṣá. mọ́mì kò kí n ṣe pé mò ń flatter dáàdi is really delicious. wọ́n lè ṣíṣe ò bá gbé tẹ́lẹ̀ pẹ̀lẹ́. jẹ́ ká sọ̀rọ̀ sí tọ̀rọ̀. ká má parọ́ oúnjẹ ó dùn lóòótọ́ but oúnjẹ mọ́mi òun ni the best. that's my girl sójà rẹ ọkọ mi. ìwọ náà sọ sí. ok mọ́mi ẹ ti ṣe different food sí wa lẹ́nu but mo accept dáàdi ó dùn yàtọ̀ lé ní ọlọ́ anyway i'm so happy wípé wọn condemn oúnjẹ tí mo ṣe. and of course eh, mi ò lè compare ara mi mọ́ wọ náà obìnrin ló láṣẹ obìnrin ló lọ́wọ́ ṣe bí mind you bóyá ò tiẹ̀ mọ̀ ṣọmọ tó wọ ní angel gbogbo wa nínú ilé yìí. Oh, oh yes, Daniel èmi ni dájú. ta ló ń jẹ́ èmi ni. tómi sìn. Ah, tómi sìn ṣé kìí ṣe kówó lọmọdé ìtura gbà because mo rí skul lánàá ń yẹ fún lọ́wọ́. ẹ o ti sùn kó tó di délé lánàá ah. and of course kò tiẹ̀ tí ì sọ ìgbé kankan ló gbà wá. ẹ ẹ ṣàmúlò tó ní. come in ẹ wọlé máa wọ̀. Happy birthday to you. Mommy, mommy. Happy birthday to you. Happy birthday to you, mommy. Happy birthday to you. We wish you many happy returns, long life, and prosperity. Yip yip. Ẹ ṣé, thank you so much. Uh, you know what? Ká tó ṣe anything. Oh. Ẹ jẹ́ ká gbàdúrà. Yes. Tómi sí fún aládùúrà. A dúpẹ́ fún Ọlọ́run tí ó dá ẹ̀mí mọ́mí sí di àkókò yìí. Yes. Àrídúró yóò ní di ìbànújẹ́ ní ọlá Ọlọ́run. Amen. Ẹ lówó, ẹ lọ́lá, ẹ̀mí yóò gùn ìbànújẹ́ ò sì kọ́ sọ́dọ̀ yín èṣù wa nígbà wa máa yín lọ́wọ́ ọlá ńlá ọlọ́run ẹ máa ṣe nǹkan rẹ nílé ayé èṣù wa ní dàárín ẹ̀yin àti dádì àti àwa náà rẹ ọlọ́run ọba àmín èmi kọ́kọ́ present gate tèmi ah, tó wà wọn náà wọn ní mọ́mì mọ́mì ẹ fẹ́ tí àyè kan tó wà bẹ́ẹ̀. Ah, irọ́ ni. <laughs> I love you, mommy. <laughs> Thank you so much. Mom, oh. I'm always happy because I have as a mother. Oh. mother like no other. this is the talking I have for you. Small but mighty. <laughs> Oh my goodness. Oh, oh. Okay. I need to give all of you a very big hug. Oh, oh mommy, mommy, mommy, mommy, mommy, Mommy, mommy, mommy, mommy, mommy, mommy, Thank you. Happy birthday. No, no, no. I'm in my. I'm not making that now. Bàbá yín náà ń jó owó rẹ̀. Ẹ̀yin náà jẹ́ ọmọ rẹ̀. Àmì àmì mọ́ mi. Ọlọ́run ajá yín sí fún mi. Ẹ mọ̀ òwe yín. Inú mi á túbọ̀ máa dùn lórí. Àmì. Darling, you know what? Mm. Mi ò jẹ́ owó, mi ò jẹ́ owó, but ó kàn jẹ́ wípé àwọn ọmọ mi wọ́n smart jù mí lọ. Ah, kí ló eh, because eh, mi ò expect pé a máa kọ́kọ́ rẹ́ nìkan tó máa kọ wish happy birthday tó kọjá èmi. Oh. Um, but ó bà ní kò bàjẹ́ um, ní ìrọ̀lẹ́ àná mo gbé nǹkan kan wálé tó ń bi mí pé ta ló ní tí mo ní mo yá lọ́wọ́ ọ̀rẹ́ mi. ẹ ṣé venza ti gbé wálé. oh yes okay. um, mo sọrí pé mo parọ́ fún ẹ ọ̀rẹ́ mi kọ́ ló ní o. Oh. Um, Give gift tí èmi fẹ́. Ah! ọlọ́run o ibo ni wọ́n ti bẹ̀rẹ̀ iná. jọládé jọládé tó lọ lọ́rùn. má fìrònú para ẹ̀ ṣé mo níwọ̀n ah ó tún lè dá aláìsàn nú eléyìí tó ń ṣe yìí o ṣé mo níwọ̀n ẹni tó bá nírú eléyìí kò dùn òun kó náà wọnú ilé kó mú kan nu tiẹ̀ kó lù ú pa kó mọ bó ṣe ń rí lára àti pé tó bá tiẹ̀ wá jẹ́ pé èèyàn ló wá ń di ọ̀rọ̀ yìí jẹ́ àfilẹ̀ fọlọ́run ọlọ́run máa ṣèdájọ́ tiẹ̀ náà. àmín àmín máa wo ojọ́ládé ṣe bọ́rọ̀ lẹ́fíríbọ̀dì ti ń bá ẹ sọ yìí ó dẹ fúnra ẹ ní sùúrù kó fẹmí ẹ tọ́jú èyí tó wà ńlẹ̀ yìí Jọládé ah. ọ̀rẹ́ mi ìrètí mà ṣe ń bẹ fún igi tí ó ṣì ní ewé kan lórí. Ah, o ṣeun arábìnrin ọ̀rọ̀ gidi ló sọ kódà àǹfààní ṣì ń bẹ fún igi tó ti ṣubú lulẹ̀ nítorí pé níṣẹ́ àrà lọ́ba olúwa àrà tó bá dẹ̀ òun ló lè fi kó wá dá. kọ́lọ̀ ń wá jọ kó má fi wá dára tó máa pa wá lẹ́kún èyí pọ̀ fa. ìyá tó mi sìn sórí ilé ayé tá a wà yìí kíkọ dídùn òun abálẹ̀ ayé kíkan ọbẹ̀ òun dé yẹn ṣùgbọ́n ní agbára ọlọ́run elédùà dídùn ṣì ń bọ̀ wá má wàá torí nǹkan tó ti ṣẹlẹ̀ kó wá ro àròkàn kó wá máa sọ̀rọ̀ ọ̀rọ̀ òdì sọ́lọ́run o àbí kó máa wá hùwà òdì o ti gbọ́ ìyá tó mi sìn o tẹ̀ mọ́ra. sọ́kọ̀ ni ẹ̀gbọ́n mi mo ṣe gbọ́ ní ìjọ́lá ní. bàbá kó fún ikọ́ jáde. ẹni kó mi jáde nínú mi o àlejò ní kí máa bọ́ lọ́wọ́ lórí mi o. àlejò ń bọ́ lọ́wọ́ lórí. bẹ́ẹ̀ni sọ́la bẹ́ẹ̀ni mo sọ bẹ́ẹ̀ni mo sọ bẹ́ẹ̀ni mo sọ bẹ́ẹ̀ni sọ́la wọ́n jú mi dáadáa ẹ jọ ẹ jọ onífẹ́ máa rí àbí onífẹ́ mi máa rí ó ti kọ́kọ́ ó ti pa àwọn ọmọ kí ló tún kù àmọ́ gbọ́ ojú mi dáadáa ó ti tẹ ọká ní ìrìmọ́lẹ̀ o ìwọ kó wàá gbà wàá gbà èmi náà ti ṣẹ́kẹ̀ ẹni kò bìrì jáde ẹni kò jáde kò jáde jáde. ẹ ti bí lẹ̀ ẹ ti bí lẹ̀ mo ní bá ti bẹ̀rẹ̀. ẹ mo ní bá ti bẹ̀rẹ̀. ayé mi ooo. èèyàn máa wọ̀n èèyàn máa wọ̀n ó ẹni àbínibí ń dání ló mọ lọ láyé. ìgbà wo ni ti ọ̀rọ̀ owó ṣẹlẹ̀ lọ kó tó wá tó di pé títí ọ̀rọ̀ ọkọ àtọmọ méjì lẹ́ẹ̀kan náà. ó sàn. yìí tí ẹ̀ ń ojú ẹ̀. you need believe because I'm not feeling good. <laughs> Honestly. Orojimi, I've been crying because o <sighs> mọ̀ pé mi ò kí ń rẹ́ ẹni tó bá ń sunkún sójú and this is so painful. Ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yín náà ṣe nǹkan kékeré. Ó tó kéèyàn feel bad náà. <sighs> Anyway, ìgbà wo ni mo máa rí ẹ náà? Ah, àìtí lè ríra ń sìn yín o. Gbogbo àwọn èèyàn tó wá bá kẹ́dùn kálukú máa dárò ọmọ àlọ́ọ̀lẹ̀ tiwọn náà náà. Well, I can't leave her now. You are very right. It's all right. In that case, I saw Olori Agbongba. All right. Okay. All right. ọmọdé burúkú bójú sí kò tó mú mọ́ àbámbá fún oníṣẹ́. ṣègbè ó sí o àṣepamọ́ lọ́wọ́ ojú ayé. Gbémisọ́lá. bàbá dé. Gbémisọ́lá. Gbémisọ́lá. mo ń jẹ. ẹ̀mí ló mú pé ẹ. ẹ̀mẹ́ta. sórí ọlọ́run ọba a máa ń ṣe ọlọ́run ọba kò dẹ̀ sígbà tá a kì í ṣe ọlọ́run ọba kò yẹ àgàgà wa ọmọ adáríwurun hmm. tájọ́ mọ èèyàn ìgbàkigbà wákàtí wákàtí ìṣẹ́jú ìṣẹ́jú la máa ń ṣe ọlọ́run ṣùgbọ́n tí a bá ti tún bá tá a bá ti tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ tá a tún bá lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba máa ń dáríjì yàn àbó gbọ́ wá wò sórí ní orúkọ àwa méjì tá a wà á jòkó yìí àti ní orúkọ gbogbo ẹbí pátá àwọn àǹfi àsìkò yìí bẹ́ẹ̀ jọ sórí ẹ̀ṣẹ̀ yòówù tí àbúrò ẹ bá ṣẹ̀ jọba dáríjì jọ bá a dáríjì àjálù yìí ti pọ̀ jù ó pọ̀ ah, ah. ṣàpà dáríjì jọ. Ah, èmi bọ́dá adé ṣé iná wàá nu àwọn ẹni tí ń wo pé mi mò ń ṣe àbúrò mi ni mi ì mọ kankan nípa nǹkan tó ń ṣẹlẹ̀ sí i mi ì mọ kankan pẹ́ gbogbo ohun tí ń ṣẹlẹ̀ sí kò dùn mẹ́mi náà. Gbémisọ́lá eégún àtiró wọlé èèyàn àtiró jáde òun tẹ́wọ́ wájú wá ń sìn o ò mọ nǹkan kan pa ẹ̀ ọkọ kú ọmọ kú gbogbo nǹkan dàrú ó dẹ̀ lóò mọ nǹkan kan pa ẹ̀ ó fẹ̀jẹ̀ sínú ó wá tutọ́ funfun síta ah, tètè jáwọ́ o lọ tú àbúrò ẹ lẹ̀ kó o dáríjì. èmi tí ọládé nìkan náà làbúrò tí mo ní gbogbo ohun tó bá ṣẹlẹ̀ sí ó ti ṣẹlẹ̀ sí èmi náà gbogbo èyí tí mò ń sọ mo kàn ṣẹnu mò ń dàn kó dénú mi ẹ mi lè mi fi kankan fi ṣe èmi mọ ohun tó ń ṣẹlẹ̀ sí i ẹ wò kì í ṣe gbogbo èyí tá a jókòó tá à ń sọ yìí ló yẹ ká mọ sọ o àfi kẹ́ ẹ wá bẹ ṣe mọ́ bá mi lọ́bẹ̀ o tó máa dáríjì mí ní ìmọ̀ ohun tó ń ṣẹlẹ̀ sí mi ìmọ̀ kankan pẹ̀ ẹ jọ̀ọ́ ẹ wò ẹ jẹ́ ká ṣe kinní kan tẹ́ bá ní ohun tí mo lè fi búra fún yín mo rẹ́dì láti búra nítorí mi ìmọ̀ kankan pẹ̀ hmm? bẹ́ẹ̀ ni kankan bá ṣe Jọládé ó ti ṣèmi náà nìyẹn mi lè fi kankan fi ṣe Jọládé mọ́mí eh, eh, mo kọ́kọ́ fi àsìkò yìí sọ fún yín pé ẹ má bínú pé mi ò lè wá ní weekdays tí ẹni kí n wá eh, iṣẹ́ pọ̀ tá à ń ṣe lọ́fíìsì ni ṣe ní àsìkò tá a wà náà ẹ lè rí owó kọ̀ọ̀kan lásìkò yìí o bẹ́ẹ̀ ni ẹ wo àìsí nílé olóńgbò ilé ti délé èkúté ṣe rí ikú tó pa ọ̀gá ó ti jẹ́ kí gbogbo nǹkan dúró níbi iléeṣẹ́ wa ẹ̀rí gbogbo àwọn tá a máa ń bá dòwò pọ̀ tá a ń bá ṣiṣẹ́ gbogbo wọn pátápátá náà kọ́ ni wọn ò wá sọ́dọ̀ wa mọ̀ nítorí ikú ọ̀gá dẹ̀ ni. ẹ bọ Mr. Jimo even kí ọkọ mi tó kú ẹ̀yin lè máa ń spearhead most of the things tó ń ṣẹlẹ̀ ní company yẹn náà. ẹ ẹ òótọ́ ọ̀rọ̀ lẹ sọ ma bọ̀ síbẹ̀síbẹ̀ náà ṣe rí gbogbo wàhálà tá a bá ṣe ọ̀gá ló mọ bó ṣe máa lọ́ ń dìvẹ́ǹdẹ̀ lọ́dọ̀ wọn lọ́hùn ṣe rí gbogbo wàhálà tá a bá ṣe ọ̀gá ló máa ń ṣe ètò pọ̀ jù ń bẹ́ẹ̀ nígbà tó ń dẹ̀ ti rí i pé ọ̀gá ò sí mọ́ ni gbogbo wọn sá ni wọ́n kọ̀ ni wọ́n wá sọ́dọ̀ tiwa mọ́. ẹ pẹ̀lú ẹ̀ náà ẹ̀yin ni mo máa fọlọ́run bẹ̀ wípé kẹ́ má jẹ́ kí iléeṣẹ́ parun because right now business tèmi gan ò lọ déédéé mọ́ mi ò dẹ̀ lè máa struggle pẹ̀lú yẹn kí n dẹ̀ tún máa máa tójú bọ̀ tọkọ mi náà ẹ jọ̀ọ́ ẹ̀yin ni kẹ́ ṣàánú mi. Eh, yes ma ọlọ́wọ́n á fún gbogbo àṣẹ ṣẹ̀rí àwa náà á dákẹ́ lọ́dọ̀ wa lọ́hùn gbogbo iṣẹ́ takuntakun tó yẹ ká ṣe ni gbogbo wa ń ṣe mo dẹ̀ mọ̀ pé lágbára ọlọ́run ọlọ́run á máa ràn wá lọ́wọ́ á ṣe ṣe mà. àmín àkókò ní dákẹ́ àdúrà ni. àwa náà ò dákẹ́ àdúrà tẹ́yìn náà ò ṣe dákẹ́ àdúrà mi torí mo mọ̀ pé tó bá ṣe kún ẹnu ló máa kán sílẹ̀ eh, lágbára ọlọ́run gbogbo nǹkan tí ó ti lọ á padà bọ̀ sípò. yes ma ẹ kú jókòó mà ẹ jẹ́ kémi máa lọ báyìí mà ṣẹ́gbọ́n màá tún yọjú sí mi. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Ọ̀rẹ́, bá ṣe ń sọ lọ́kọ́ tó wọlé. Ṣúrí, owó yẹn mo ní ìdẹ badly. Tó bá possible kí n rí yá gan, mi ò máì láti lọ. Ṣé wàá gbọ́dọ̀ le tó yẹn ṣáá? ó lè jù bẹ́ẹ̀ lọ. Hmm, actually uh, options méjìlá ni méjèèjì náà dẹ̀ ló máa ń yọwọ́ agbára ọlọ́run eh, èmi ti bá chief sọ ọ̀rọ̀ owó kan tẹ́lẹ̀ tí wọ́n ti dá mi lóhùn ló mọ̀ pé tá bá fi tiẹ̀ síwájú wọn wọn á kọ́ bí ara ìyẹn ni ìkejì ń bẹ ni pé ìkejì ló sì. ta ilé yìí ta bá rí tún fi kún un tó. Ah, are you joking? Good ni. Ah. Why are you being this nice to me? Ṣé ìwọ náà ṣèyàn bẹ́ẹ̀ ni? Oh goodness. Are we not in this together? Oh no. Òun ṣe ọ̀rẹ́ mi, ọmọ ìyá mi ni ẹ, Jọládé. Ah, ó ṣe ọ̀rẹ́ mi. Thank you. Maki, it's okay. Mr. Bamala sọ, ó dẹ̀ rí, ó wé ìlú e ẹ̀dá bọ̀ tí wà á fún àwọn kọ́sítọ́mù àti ìlú ọmọ ṣe rẹ̀. Stop now. We're this together. You're not my friend, but a sister. <laughs> just so tired. I'm just so tired. It's okay. I'm just tired. Yes, Lily. No, no, my love. I know. I know. I'm thinking of something. What's that? Tọ́lọ̀ ń bá ní ká rí then tí a bá chief sọ̀rọ̀ tó fún wa ní financial support don't you think we should see baba Ewedogun. bàbá ah, tí nǹkan bá ti ń lọ́jú pọ̀ báyìí téèyàn wà ní crossroad àfi kéèyàn tó àwọn tó tún ní ìmọ̀ ju èèyàn lọ́nà. China never thought about him. Eh? That's why I'm here, girlfriend. you don't have to do that now. èmi lè yẹ kí n wá rí ẹ láti jọ ẹ tí màá ṣe pé ọ̀la péyàn sá lọ síbi bí asáré lọ síbi ìbàyàn I should have been here before now. ẹ mo mọ pé you're a very busy person. <laughs> ẹ nǹkan tó jẹ́ kí n ti wá láti jọ iná ìyẹn jọ má bínú and um, you are looking good now oh. <laughs> can you see that <laughs> anyway máa ti ìyá yìí sọ ọ̀rọ̀ kan mo torí ẹ̀ gan mo ṣe ní kí n wá rí ẹ ṣùgbọ́n jọ please just manage this with me. Oh my goodness, she's sad, she's sad, she's sad. Wrong number, ẹ ṣe sà lọ́nà bí. Ìfilẹ̀ ọkọ mi wẹ́ẹ̀kì jọ. Èsì kan. Ṣé o Thank you so much. Oh my God, I love oh, you. Oh, come on, but that's nothing. Yeah. I'm so happy she's smiling. I'm happy she's happy too. Thank you, buddy. I oh, really, really appreciate oh, Thank you for being there ẹ máa bọ ẹjẹ bá wọlé. bébì nǹkan tó ń sọ ò yé mi rárá kò yé mi ṣé bí wọ́n fúnra rẹ náà ló sọ fún mi pé èmi àti ẹ̀ máa ríra ní wíkẹ́ndì wíkẹ́ndì ẹ wá kú three days nísìnyí tí wọ́n sọ fún mi pé ọ̀rẹ́ mọ́mí ẹ̀ mọ́mí ẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣá it's not good. bèbè ní sùúrù mi ì fún ẹ lẹ́skíùs Eh, woman yẹn pẹ̀lú mọ́mísí mi ọ̀rẹ́ ọ̀rẹ́ òtítọ́ báyìí ni wọ́n in fact wọ́n close débi wípé tí ọ̀gbọ́n bá rí wọn máa rò bóyá ẹ̀gbọ́n àtàbúrò ni wọ́n and bí mọ́mí ṣe pè mí lórí fóònù yẹn mi láìgbọ́n ṣe ń sound tó lè mi fẹ́ sáré yọjú sí wọn mi ìparọ́ fún ẹ̀ náà. Eh, dúró ṣé ìwọ ló wá fẹ́ múnú mọ́mí dùn ni àbí wọn ló fẹ́ múnú ọ̀rẹ́ wọn dùn ẹ eh, kí ni àlàbá ti tiẹ̀ ló ṣe nínú mọ́mí àti ọ̀rẹ́ wọn kò sí nǹkan tó fẹ́ ṣe náà wo tí o bá ti wá ní weekend to promise me màá ti rí i pé ìfẹ́ ojú lásán mo sọ pé o nísìmí náà ló ṣì ah, ah baby mi nífẹ̀ẹ́ ojú sí ẹ you know i love you and you know that i love you but it's just that bínú mi ṣe pè mí lórí fóònù yẹn mi like kàn ṣe sound torí mo kò ṣe ní pé òkìkí sáré yọjú sí wọn tí bá délé tí bá rí bó ṣe ṣe tó bá wà òkè màá kúrò mẹ́ẹ̀ màá wá mi kàn ní pẹ́ ni. mo ti gbọ́ mo ti gbọ́ tèmi tọ́pẹ́ tí màá ti rí ẹni weekend yìí inú mi ò ní dùn sí ẹ o inú mi ò ní dùn sí ẹ mo dẹ̀ máa bínú o mo máa bínú gidi gan ni o ó dẹ̀ máa dùn mí kó máa dùn ẹlẹ́dàá mi. ẹ mo ní pé mo máa try ní pé wọ́n náà. akọ òkú já nínú ẹ̀dá o akọ òkúta nínú ẹ̀dá o èèyàn máa wọ̀n ó mú mọ́ bẹ́ẹ̀ ni àbínibí ń dání èèyàn máa wọ̀n ó mò mọ̀ gbẹ́ni àbínibí ń dání no more love láyé ìfẹ́ ò sì mọ́ o. ẹ ọ̀nkù yìí ìgbà táyìn sọ pé bàbá lọ sí ìdálẹ̀ ṣé bẹ́ẹ̀ dẹ̀ sọ ìjọ́ tán máa dé fún wa when is he coming back. Ah, dídé yẹn náà ni wàhálà báyìí torí mi fura mi gan mi mọ̀ pé bàbá yìí náà máa dé ibi tán dẹ̀ lọ yẹn ìdálẹ̀ ni ó dẹ̀ máa pẹ́ díẹ̀ kan tó dé. ó ṣe wá dé sí ni bàbá máa ah. travel. Eh. Eh. ẹ̀yin iṣẹ́ yín dọ̀la ẹ padà wá. nígbà kí n ṣe bàbá tí ó sì ń lé náà. ìjọ wo la wá fẹ́ dúró dè. ẹ káàsán ẹ um, má bínú pé mo fẹ́ dá sọ̀rọ̀ yẹn torí bí mo ṣe gbọ́ pé bàbá lọ dálẹ̀ yẹn wọ́n máa wọ́n máa pẹ́ kí wọ́n tó dé wọ́n máa pẹ́ bí mo ṣe ń wò ṣùgbọ́n kẹ má sọ pé mo yánu sọ̀rọ̀ yín o ó ní ìyá kan ní abúlé wa ń bìbà ìyá ẹfun ni wọ́n ń pè wọ́n ó dẹ̀ dá mi lójú pé tẹ bá débẹ̀ ọ̀rọ̀ yín á dà tẹ bá kọ̀ lè yín. <coughs> ẹ mú wa lọ. o ọ̀ṣun á gbé yín o ẹ ta ló kàn. èmi ló kàn mọ́. àyùwọ ni ẹ dúró náà arábìnrin méjèèjì ẹ tẹ̀lé mi mọ̀mí mi ló kàn mo ti dé ti fẹ́. òye máa dá lóhùn ó nídìí ni

ṣé bí àìpẹ́ yìí ló pàdánù ọkọ àti ọmọ méjì. bẹ́ẹ̀ ni mà bẹ́ẹ̀ ni mà. kábíyèsí elédùnmarè. màmá mọ́mì báwo lẹ ṣe mọ̀ mo sọ̀rọ̀ ó ṣe mí kàyéfì ni àbá ṣẹ̀rí ẹja náà gbọ̀ngàn exactly n tó ń bá wa fà látijọ́ yẹn ọjọ́ kan ṣoṣo péré báyìí ni ọ̀rẹ́ mi pàdánù ọkọ àti ọmọ méjì odidi ọmọ méjì the same time la ṣe wá wò pé ibo la ń dùgbà òun ló gbé wa débi báyìí. kábíyèsí elédùnmarè arínú lóde olùmọ̀ràn ọkàn ọ̀mọ̀ràn tí mo nínú ìbá ẹ o ṣòwò àrí arábìnrin fọkàn ẹ balẹ̀ ṣé rí ọba mi ọba òkè tẹ́ ń wò tó fún pẹlẹgẹ yìí ohun tí ò bá lè ṣe tí apá ẹ ò ká kò tí ì dá kẹ tó wá lọ ń wà fún ọdún omi kan ó mú ń wà múnú omi náà fún ọ lọ́ọ́lẹ̀ ó lọ fún ọmọ ẹ kan tó àbí ọmọ ẹ òkú kan. bẹ́ẹ̀ ni tómi sìn tómi sìn wà lè. ọ̀fun ọmọ yìí ìwà fún ẹ ní nǹkan kan ó lọ fi sábẹ́ ìgbìrì yẹ ó fi rọrí sùn ṣó wá rí gbogbo ibi tí ogun yìí ti wá gbogbo ẹ pátá lórí kedere lójú àlá gbogbo ohun tó bá wá rí kó wá padà bọ̀ ẹ ṣe mọ ẹ ṣe mọ wá padà wá bá mi wá sọ fún yín àwa mọ gbèsè dàmú ẹ ṣe mọ tó tẹ̀lé ẹ ṣe tó wá rí o èyí túmọ̀ sí wípé gbogbo ìta ìfẹ́ ṣe fún yín gbẹ́kúdé lásán ni o nígbà tó o bá padà dé tààrí gbogbo ohun tí ń ṣẹlẹ̀ òun lára bẹ̀rẹ̀ ìgbésẹ̀ àmọ́ fọkàn yín balẹ̀. ṣé o lè lọ máa tó tẹ̀lé ṣe bá ṣe yín lè ti ṣe lọ́wọ́ owó ìṣiṣẹ́ ìyanu ìṣègùn ìpínlẹ̀ Mummy. Ó ì tí sùn. Kí ló tẹ̀yìn náà tí sùn by this time? Kí ló dé Mummy? Mo ti ń wò yín látẹ̀kùn tẹ̀tí dé. Ẹ ẹ sọ̀rọ̀ ẹ ṣeré ẹ ṣe bẹ́ẹ̀ ṣe máa ń ṣe. Oúnjẹ tá a gbé fún yín ẹ kàn fọwọ́ gun lórí báyìí ẹ jẹ́. Kí ló ṣẹlẹ̀? Ẹ má sọ fún mi pé ọ̀rọ̀ rẹ yìí náà òun lẹ̀ ṣì ń rò ó òkú hmm. làákàyè ìwọ náà kúkú kí sọmọdé mọ́ sọ̀rọ̀ ọ̀rẹ́ mi yìí ò tó rò ni ó mọ ìhà tó kọ sí mi ó mọ ìhà tó kọ sí wa ẹni tó fẹ́ mi tó fẹ́ mi tọmọtọmọ mi ni ah, àmọ́ sórí ọ̀rọ̀ ayé yìí gan-an gbà mí ẹ̀dẹ́ ni o ó ṣe máa ń jẹ́ pé àwọn èèyàn dáadáa ní nǹkan búburú máa ń ṣẹlẹ̀ sí. I, I can't explain it. bẹ́ẹ̀ ojú tọ̀rẹ́ mi ojú òtí mi olúwẹ̀ olójú tì mí. She's such a wonderful person. I can't imagine her going through all this. Ó ti pọ̀jù fún. At the same time, mummy, ẹ ní rojú because ẹ bá rojú ń sìn, ó lè lọ dá nǹkan míì sílẹ̀ lára yín ọlọ́run ni kẹjẹ́ ká máa gbàdúrà sí. kò burú àkókò gbàdúrà o ọlọ́run ajé ò gbà rẹ̀ ọlọ́run pẹ̀lú ọkọ mi ṣe ìwọ máa wọlé lọ sùn. rárá o ìwọlé lọ sùn bí ti rẹ́dí àti ìfẹ́ lọ sùn àdéhùn kújọ máa lo àdúrà. Tommy, Tóbísì. Akíọ́ládé kì í ṣe ọmọ ẹnìkan ni mo fẹ́ pa mo máa pa àwọn náà ah. bí gbogbo ayé bá dé bá mi sọ ní ìlú gbọ́. ẹni ẹni kí ni mo ṣe fún ẹ mo ti mo ti kí ni mo ṣe fún ẹ tó tó yọ lọ kí ni mo ṣe fún ẹ. Ah, ah, tani máa pè tani máa pè tani máa pè tani máa pè. ìgbà hmm, mi ò ẹgbẹ́ mi kí ni mo ṣe fún ẹ mo ti mo rí mọ́. ìràwọ̀ ìdájọ́ ọ̀lẹ̀ kó sun òkè. ọkọ mi mo ti mo torí sí torí sí torí sí torí sí ah ah eh ah mo ti jíjọ mo jíjọ mo jíjọ mo jíjọ mo jíjọ mo jíjọ mo jíjọ. akọ òkúta nínú ẹ̀dá o. ta ẹ ta ẹ káàárọ̀ mọ́ mi tómi sí ni mà. tómi ṣó wa ókè. mo wà ókè mà. nǹkan kò ṣe. kò sí nǹkan kan mà ọ̀rẹ́ yín ni wọ́n ń béèrè yín mọ́mí tèmi. ẹ eh, mọ́mí tèmi ń bolo wa. wọ́n wà ní ìrẹ̀lẹ̀ rẹ̀ mọ́. wọ́n wọ́n wọ́n wọ́n kí ni mà jókòó síbi ó gbọ́dọ̀ dìde àti tí n bá pè é ní kó tó bọ́ fà. ó gbọ́. mọ́mí ṣé kílẹ̀ wa. àìsàn àkọ́mi. ìyá bọ́ta o jọlá adéjọ́nà àbí kí n wá ìyá bá ẹ lókè ni. jọlá adé o mú rẹ ò kí ń pẹ́ o. jọlá o ó mà gà jọ́nà a mà ti wà ń bí tó wákàtí mi àbí kí wọ́n ya abẹ́ yíyà rẹ̀. Ah! Báwo? Báwo ni? Wọ́n wà ókè. O ti dé mu tí. Ẹ náà, ọkàn mo dání wá láti ìgbà ọkẹ báwo dẹ ni èmi ò rórun sun orí tí mò ń yá ṣé ìwọ rọrùn sùn díẹ̀. díẹ̀ ó sùn. pẹ̀lẹ́ ọ̀rẹ́ mi báwo dẹ̀ ni a wọ̀ sí night. a dúpẹ́ a dúpẹ́. ọlọ́run ṣe mú ṣó wá lálá. Mm, sorry. àlá <laughs> mo lálàá yẹn mo lálàá. Mama, ni pe, tí n bá ti sùn tí n bá ti jí kí n wá bá wọn so mo kàn fẹ́ freshen up kí n lọ bá wọn sìn. ìgbà tó o ṣe ṣe onídàá ti freshen up you look good ṣé kájọ máa lọ báyìí. èmi àti ẹ sọ́dọ̀ màmá. oh i get you okay lọ freshen up bàbá rẹ ti freshen up àjọ lọ awọ ìfẹ́ yìí it's our battle. yeah sure. ẹ ǹlẹ́ o ẹ kú kalẹ̀ ẹ bò wá ní ṣé ṣó lálà torí èmi fúnra mi gan mo ra pẹ̀rẹ̀ níyì o. màmá ọ̀rẹ́ mi lálà ìgbà tó wá fẹ́ máa explain torí àsìkò mú kún pé kàkúkú wa sọ gbogbo ẹ̀mí báyìí ó lálà. màmá ẹ ṣe máa bẹ́ẹ̀ ṣe sọ lóòótọ́ mo lálàá aláyédè bà mí lẹ́rù gidi gan-an ni ṣé bí mo ṣe jókòó yìí báyìí màmá àyà mi ń já ara mi ń gbọ̀n ó dẹ̀ nídìí màmá ó nídìí ṣé ọ̀rẹ́ ọ̀rẹ́ ó ní ìṣòro ju ẹ̀mí mi màmá mo rán ní tọ̀hún ó fi ojú ẹ̀ hàn báyìí kedere ni màmá ẹnikẹ́ni tí ì bá ẹnikẹ́ni tí ìbàjẹ́ mo fẹ́ kẹ́ ẹ dá sẹ̀rí àfún torí tó ṣe fọ́ọ̀rẹ́ mi ti pọ̀ jù. Ah, màmá tí ó bá yẹ kó pọ́síbù ni kí a máa rí ọkàn hmm. kí ọlọ́run máa fi nǹkan tí àwọn ẹ̀dá gbé sí ọkàn hàn hmm. àbámẹ́ni tó yẹ ká sá fún màmá ṣe rẹ́ni tí mo rí níbi tẹ́rù bá mi dé lójú àlá ó ti pa ọmọ ẹyọ kan olódì ẹ̀ ní kọ́lọ̀ má jẹ́ kó rí ṣe ó ti pa olódì ọmọ ẹyọ kan tó kú lọ́wọ́ mi èmi gangan fúnra mi ṣe ló bẹ̀ sí lé mi káàkiri tó bá jẹ mọ̀ kán níyàn disappear mama kó parẹ́ kó tún wá tún hàn padà á disappear á tún reappear bóyá fẹ́ gún ọ̀tá mi pa báyìí òun ni mo tají lójú oorun àmọ́ rójú rẹ̀ kedere ló gbà láwọn. àmọ́ rójú onítọ̀hún. màmá ibi tí mo wà yaya mi ò já mọ́ ó ń jábọ̀ kò yẹ kó tún já ṣe i understand. káwa lèmi náà fún un. màmá ẹni tí mo rí màmá Mojísọ́lá ni mo rí Mojísọ́lá ẹni tìtì bá ṣe fún ẹ dáríjì mi wọ́n lẹ́yìn ti pọ̀jù fún mi ìwọ ni Mojísọ́lá ìwọ ni mo rí anything ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ tí ń ba lè ṣe it doesn't have to get to this level dáríjì mi mo fọlọ́wọ́ máa bẹ̀ ni mama yín tí mo rí ni ọ̀rẹ́ mi. shut up kí yí ìsọkúsọ wò ẹ ẹ máa ẹ ní sùúrù náà ṣé mojí tèmi náà sọ. mojí wọn ni mo rí o mojí wọn ni mo rí tómi sì nífẹ̀ẹ́ náà kí ni o bá ṣe fún ẹ tó bá fẹ́ pa. Ah, orí ẹ ti jí ni are you mad have you lost your mind. mojí ṣó fi pé mo lè ṣe any harm fún ẹni ah, jọládé you èmi màmá jọládé ò mọ tó ń sọmọ o ọ̀rẹ́ mi ti ọ̀jẹ̀ ti rọ́ọ̀sì lọ́pọ̀lọpọ̀ kò mọ tó ń sọmọ how would I ever think of hurting my own friend. ṣe sùúrù arábìnrin ẹ ṣe màmí ah. ẹ farabalẹ̀ sórí ìgbà míì máa ń wà a máa ń ṣera wa ká máa mọ̀ ó lè máa mọ̀ bá àmọ́ èmi wá fòkun ọ̀rẹ́ bẹ́ẹ̀ o mo fẹ́ kó dáríjì kó o sì dáríjì ọmọ ẹ̀kọ́ tó kù. rí olóhùn ẹ̀ṣẹ̀ tí ẹ̀ṣẹ̀ tí ń bá ṣe ẹ dáríjì mi. màmá kò ní aago láti dùn màmá kí ló ṣẹlẹ̀ ẹ sọ fún mi kí ló ṣe mí àmọ́ mi ìfẹ́lì skin mi mọ́ ṣé mi ńlá la ni jọlọdé mi lè ṣe é jọlọdé you cannot ọ̀ oh, oh, lè ṣe mí jọlọdé ṣoore fún mi. Mama Ṣọládé ló rajọ ọrùn mi Ṣọládé ló ní báyìí Ṣọládé ló bọ́ mi àpamọ́ mi mi iṣẹ́ mi mi sólóore mi lè ṣe ká Ṣọládé I love her like my sister. Mojisola, see, I'm not so proud to beg, but anything tí bá ṣe fún ẹ, bóyá mo mọ̀ ọ́ mọ̀ àbí mi mọ̀ ọ́ mọ̀ dárí jì mí, màmá ìbá mi bẹ̀rẹ̀. Adé ò ṣẹ̀ mí rí, ò lè ṣẹ̀ mí. Remember. When you had issues, I was there for you. You've always been there for me. Rántí pé mo dúró tiẹ̀ náà jọ. Jọ́ládé ọ̀jẹ̀ mi máa ń bẹ̀ mí. Mi lè ṣe sẹ́. Màmá ẹ ṣe mi. Ẹ mọ̀ pé first day tí mo wá síbà mo jókòó tí tipẹ́tipẹ́ mo I'm mo lọ́ọ̀fù yín ni. Màmá right now ẹ má jẹ́ kí irú ẹ̀pẹ́ mo mọ̀ yín. Mo I did not do it. Can I say something? Màmá Joe, jọ, mo ti sọ la nígbà tó trouble. I stood by you. You've always done that. You've always been like that. Rotio, I was there for you, Joe. road níta pé wọ́n wá cleaner níbí. bẹ́ẹ̀ ni ló tọ́. ẹ ṣe mo dúpẹ́ jọ ta ni mo wá lè bà sọ. mo ràn ọ̀gá mi lè rí. báwo ṣe wá lè rọ ọ̀gá. mo jí sọ́lá oyè níran. Sorry, ma. Yes, now. So, kí wá ló ṣẹlẹ̀? jọ come on Let me ẹ̀ máa ní now ah ah how are you <laughs> such a long time. Eh, one to travel out of the country. Yeah, but I've been back in a while. Miss you. What is going on? Kí ló ṣe? Kí ló ṣe like this? Kí ló wá ṣe dear? What happened? Well, ọdún kejì tí mo jáde yunifásitì ni mo bẹ̀rẹ̀ iṣẹ́ ọdún náà dẹ̀ ni mo ṣègbéyàwó èmi àtọkọ mi nífẹ̀ẹ́ ara wa gidi gan ni láti bẹ̀rẹ̀ lẹ́yìn oṣù méjì tí mo bímọ tán ni àìsàn ńlá kan dé bá ọkọ mi hmm. kò sí ilé ìwòsàn tí a ò gbé dé tán. Eh, arábìnrin wọ́n ní pé àwọn ti ṣe àlàyé fún ọ wípé. bàbá ẹ má tún padà sẹ́yìn. mo ti ṣàlàyé fún àbúrò mi rè ńlẹ̀ oúnjẹ níyàwó ẹ̀ tó súnmọ́ tó lè bá gbẹ bọ ẹ dákun ẹ ṣàánú wa bàbá. ń gbọ́ bẹ́ẹ̀ ni bàbá ẹ̀wọ̀n ẹ ṣáà ṣàánú mi ẹ jọ̀ọ́ mi ìfẹ́ kókó mi kú o kò sí nǹkan tí mi ò lè ṣe fún gbogbo oríṣiríṣi hospital láti gbé lọ gbogbo gbádùn bàbá ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mo fẹ́ ká rẹ̀ ẹ yá ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run. ìyá wa ṣé ẹ ti ṣàlàyé gbogbo ẹ fún mi. àwọn ah, ti ṣàlàyé gbogbo ẹ fún mi mo lè ti ṣe tán báyìí. Ah, ọ̀kadì láì obìnrin lọ́ọ̀dì ọkọ ọ̀ jẹun ọmọ fọkàn rẹ balẹ̀ orí mi mo rí awolé alára mo dá àmọ́ wòde ajérò amọ́ra wòde aṣeni níṣe òun ló dífá fún dòdó ń dẹ̀dẹ̀ ńgbà kí n re mọ́kà lọ rè sówó ẹ̀wọ̀n wọ́n ní lọ́tí ń lọ yìí o kò ní padà dé tí ìwọ bá gbẹ́bọ ọ lọ rí ọ bọ̀ rí. ìkọ́ ìkọ́bálá ìkọ́ ìkọ́bálá agadẹ́ ló ń tí ọlọ́gbọ̀ba. lágbára lódùmarè lágbára láwọn onílẹ̀ wòmí ní hmm. bí mo ṣe bá ọkọ mi gbé ẹ̀gbọ́n mi tọ́lọ̀ dẹ̀ sọ pé ká rẹ̀ yọ. nínú pé ọkọ mi ń ṣàárẹ̀ lénìí mò ń tọ́jú ẹ̀ lọ́la iṣẹ́ ti bọ́ lọ́wọ́ mi. ọkọ mi ò lówó tó lè fi sustain family mọ́ kò dẹ̀ sọ́wọ́ kankan lọ́wọ́ èmi the only option tó kù ni pé kìntà ogún tí mọ́mí filẹ̀ by the way mọ́mí náà kú ní process. oh my goodness oh báyìí ṣe wá ń kó. kò rọrùn. so I had to sell everything tí mọ́mí fi sílẹ̀ fún mi dẹ̀ kówó ẹ̀ fọkàn mi so that while tóun bá to business I could look after the house and it was successful We we'll pick up again and um, everything was okay and everything was okay again all of a sudden Moko kò attitude to me. understand bẹ̀rẹ̀ sí I before I could figure out what it was she <laughs> was gone. <laughs> typical of men. ó kọ̀kan lẹ́tà lè fún mi jọ that ìgbà me, it's ti lè bímọ for years after our first child. kémi má bínú kí má wá àwọn wọn pé mo ti níyàwó mi tó ti bímọ fún mi. I was shattered, I was broken, to say the least. So, what's that? Ah. sharing nǹkan to go through yẹn. It almost happened to my marriage too. Yes. ìgbà tí mo notice pé ọkọ mi fẹ́ máa rin àwọn ìrìn kan tí ò make sense guess what èmi náà jáde síta bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi ọdún tó ti pẹ́ yẹn òun ṣe ń ti lè parí fún ṣírí for my marriage to have still been sustained títí di èmi ọlá ọlọ́run àti ọlá bàbá tí mo lọ bá ni o bẹ́ẹ̀ ni ṣírí àwọn ọmọ tó wà ń ta yẹn wọn ò kó kí ilé wo awátàdé wa nú ilé náà a gbọ́dọ̀ gbà fún wọn ni pípàdé mi àti ẹlẹ́ni ọlọ́run ṣe bẹ́ẹ̀ ni fọkàn balẹ̀ máa mú ẹ lọ sọ́dọ̀ bàbá tí mo lọ mo dẹ̀ ní ìgbàgbọ́ wípé hmm, things will turn out better for you ṣó ti gbọ́ fọkàn balẹ̀ mo drink Tọ́ládé mi lè ní feelings kankan fún mi kankan. There's nothing there anymore. There will be fọkàn ìbàlẹ̀. By the time things come back, pick up their dancing, you will forget everything that happened in the past. You will fọkàn ìbàlẹ̀ ṣùgbọ́n ọ̀rẹ́ mi. No drink ẹ̀kú jẹ́ ká. ẹ ti ẹ gbọ́dọ̀ bí mi. ayin dọládé bó lọmọbìnrin ti jẹ sí ọ. bàbá ọ̀rẹ́ mi àti ọdún tó ti pẹ́ ni èmi àti ẹ̀ a jọ lọ sí secondary school and ó jẹ́ èèyàn kan tó jẹ́ pé mo really really nífẹ̀ẹ́ sí gan-an. torí lórí ọ̀rọ̀ rẹ̀ mo ti bí eégún léégún létí jẹ́ o mo ti béèrè ọ̀rọ̀ lọ́wọ́ òòṣà ọjà òòṣà ọjà sì ti fọhùn wọ́n mọ̀ bá àwọn ìyá mi ẹlẹ́yẹ àwọn atápájórí àtẹ̀dọ̀jọkùn àti fún jòrò òòrùn àjẹ̀dọ̀ tútù ènìyàn mọ̀bì ẹ báwọn lobìnrin kúkúrú ti ń lọ nígbà ọjà bá tún tán ẹyẹ abapa pẹlẹngẹ ẹyẹ abẹsẹ pẹlẹngẹ àwọn náà mọ̀ kú ròyìn ní tí wọ́n fi ń yé mi ni wípé mọ́dẹ̀ yìí ti kàn níbi tí ò yẹ kó ti kàn ó ti gungi tí ò yẹ kó gùn ó ti gòkè òun kódà bó o ti ń wò lórí ìjókòó yìí àti sọ̀kalẹ̀ rẹ̀ ó nira ó ti gbé tutù elétutù. ètùtù ètùtù elétùtù ẹ jáná bàbá mo gbé bàbá mo gbé ètùtù elétùtù ẹ ṣàánú mi ẹ má jẹ́ kó bá mi mo gbé mo finú wẹ́nu nítorí ọkọ mo ṣe gbé. sọ wá rí ètùtù yìí ìní ń kó bá gbèsè ayé rẹ̀ bó ti wá wò lórí ìjókòó yìí o kò ṣe ohunkóhun tó dá wọlé tí ó yọrí sí i. ẹ ẹ yé ẹ gbà mí ẹ gbà mí o. ẹ máa ṣàánú o. ẹ gbà mí o. èmi ni mo sọ fún wípé mo ní bàbá nígbẹ̀ẹ́ ìjọ mo tún jẹ́ kó máa yẹ wípé lẹ́yìn ọlọ́run ẹ̀yin lẹ tún wà fún mi o ṣé rí bẹ́ẹ̀ ṣe bá mi ṣe tínú mi ń dùn gbogbo ẹ̀ ló yé yín ẹ nítorí tó lọ bá mi ṣe fún mi nù ẹ jù tó bá máa ná mi mi ò má ì má ṣe ẹ jù ọ̀la. jẹ́ kọ́kọ́ bí ọ ní ìbéèrè jẹ́ bí ọ ní nǹkan níjọ́ tó gbé ohun ètùtù yìí eh. ṣé wọn ò wí nǹkan kan fún ọ actually wọ́n sọ fún mi pé èmi wọ́n ní pé kò ṣe wúbẹ̀ èmi mo tún bí wọ́n pé ṣé kò ní la ẹlẹ́mìí lọ o wọ́n dẹ̀ ló ti pé mi ní kú pé kì í ṣe nǹkan tó lè pa mí so that was why tí mo ti ṣe náà wọ́n sọ fún mi pé kò mú. <laughs> aburú bẹ̀wò ò ní kú fún ọ kódà bí wọ̀gán alára rẹ bá béèrè n ò ní sọ. kíkí ni máa ṣe báyìí ìdí ní sùúrù o. Dọ́ládé ṣé o mọ̀ wípé èèṣọ ọmọ bẹ́ẹ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọgbà ló ti dá mi síwájú ó sì di dandan kọ́ ọmọ tẹ́lẹ̀ ṣùgbọ́n nítorí Elédùà ọlá àwọn onílẹ̀ àti wọ́ èmi ṣetán àti ran ọmọdé ẹ ṣe sá ẹ ṣe dáàdi ẹ ṣe mo ẹ ṣe dáàdi. iṣẹ́ ọ̀hún wọ̀nyí ọ̀wọ́ ara ilẹ̀ rẹ̀ sùrẹ̀sù ọ̀wọ́ nù yàrá rẹ̀ sùrẹ̀sù èmi ò mú ọ wọlé ńlá ilé tó jẹ́ wípé ẹ̀yìn ẹ̀yìn báyìí ẹ̀yìn ẹ̀yìn báyìí lológìn ní fi ń rìn wọlé ẹ̀yìn ló fi wọ bẹ́ẹ̀ ò gbọ́dọ̀ fojú wọ̀ torí bá ọba fojú wọ̀ ntọ́ ọba kọ́kọ́ bá pàdé yóò sì yá òun ni àfi wà lójúbà rẹ sọ wárí lẹ́yìn eléyìí bọ́ọ̀ba ti débẹ̀ kọlọgbọ ẹnu tá a fi wúre fúnra ẹ ni ntọ́ ọba fẹ́ àti ntọ́ ọba fẹ́ lórí gbogbo ohun tí ń ṣẹlẹ̀ sí ọmọ fẹnu rẹ wúre ó pe ẹlẹ́dàá rẹ báyìí oríire àpérè onídàámàgbọ́n ọlọ́mọ àtàkàrà ṣọlá ó nìkan gbà ọ́ ó yọ náà fi burúkú yìí ọ wá rí lẹ́yìn eléyìí fódìdí ọjọ́ mẹ́ta tó wà ń bẹ ọ gbọ́dọ̀ jẹ nǹkan aláta o èso ńlọ́ọ̀mọ̀ jẹ pabambari ibẹ̀ lẹ́nu iná kan wà tẹ́mi ò tàn fún un inú ayé ní í jẹ ẹnì kan ò sì gbọ́dọ̀ pa fódìdí ọjọ́ mẹ́ta yìí ṣùgbọ́n ẹni tó ọba wa mọ̀ pé òfin nú tọ́ ọfọkàn tán tọ́jẹ̀rẹ̀ mi nù rẹ dáadáa ọba àjẹjẹ rẹ ni lọ́jẹ̀ ìyá rẹ bọ́jẹ́ bàbá rẹ tó ti mọ̀ wípé ńgbà tá a bá tan náà ìtàn o kí ní kan ní pa orí bí náà ìbá kú wòmí kólókóló ayé ó sì lùlù fún ọjọ́. bàbá ẹ má wọrí ṣé kí náà máa kù ní kórèèyàn tó máa wà pẹ̀lú ẹ̀ fúnjọ́ mẹ́ta má bá ṣe. Ah. fọjọ́ mẹ́ta Jọládé. máa jókòó tì ẹ̀yin náà mọ̀ pé ọkọ mi ò sí nílé ó wà ní London báyìí àwọn ọmọdé ti dàgbà mi ní kankan tí mò ń ṣe I'll do it for my friend màá ṣe fún un. Jọ́ládé. Thank you. Ṣé o gbọ́ Ọ̀rẹ́ mi inú gidi ni. Yóò dà fún ọ. Orí rẹ̀ ó sì kàn kí. Ọ̀rẹ́ rẹ̀ ni. bí mo ṣe sọ lẹ́kọ̀ọ́. Bàbá anything eyékéyé tó bá máa ná mi máa ṣe agbára. Mo jẹ́rìí rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mélòó mélòó ru rẹ̀ ló ti ṣe nǹkan kankan tó o ti ṣe fún mi láyé mi ni wípé mú mi rè lóyìn mo fẹ́ lóyìn mo sọ. má wọrí ṣé tẹ́ bá ti ṣe lé ìtàn mo promise yín àjọba lọ ṣe sọ́mà ojú la ń wò ìfẹ́ òdenu ayọ́lọ́gún ìdè lọ́gbọ̀n o akọ òkúta lọ́kàn ènìyàn ojú wọn pọ́n tí wọ́n bá ń ṣe bí. ojú ayé pé àwọn ọmọ ẹni tó ń fẹ́ ni èèyàn wọn inú. fojú ayé pé a ò mẹ́ni tó fẹ́ ni òun o inú ẹ̀dá jìyẹ èèyàn mọ inú ẹ̀dá lé bí akọ òkúta òkè kankan sọ lórí gbàjọ gbọdọ̀ tí ẹ̀mí àṣà wọn ń jẹta mọ̀mọ́ra mọ̀mọ́ra mọ̀mọ́ ń dẹ̀là àpárọ̀ nǹkan ọmọdé wúlò gbẹrù ọjọ́ ọmọdé bá dáfà náà gbọ́ ọkọ̀ mọ́ èkó. kí ni ààrẹ kú oríire kẹlẹ́dàá rẹ̀ kú oríire kó kú ogun àjà kó ogun àjà kó kú oríire ṣùgbọ́n bí gbogbo ẹ̀ lọ mo tún wá fẹ́ jẹ́ kó o dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ Jọládé dúpẹ́ lọ́wọ́ rẹ̀ torọ́ rẹ̀ mí nù ni òun gbọ́gbọ́n lè jìkà tí ọ̀jẹ̀kẹ́ wù ọ̀bọ ó sì fẹ́ ru tiẹ̀ lẹ wá agbẹ́rù tiẹ̀ ó gbé kárí adúpẹ́ tí ọ̀wọ́ lọ́rùn kéèyàn ó mọ́sùn fúnjọ́ mẹ́ta nídìí iná pé náà gbọ́dọ̀ kú wò dàńṣákì rẹ̀ iṣẹ́ ló ṣe. bàbá jọládé ti kúrò ní ọrẹ èmi ò mà kí n pè lọrẹ mọ́ ọmọ ìyá ni máa pè torí ohun tó ń ṣe fún mi gan ọmọ ìyá mi ò lè ṣe ẹ ṣáàbà máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ dáadáa nǹkan tiẹ̀ náà kó má bàjẹ́ lójú ẹ̀mí ẹ̀. <laughs> ọlọ́run ò sì ní yà yín ọlọ́run ò ní yà yín wàá gbọ́ o ṣọ́ọ̀mọ̀ wípé mo wí fún wọn nú ilé agbára lọ́hùn mo ní bá a bá parí iṣẹ́ ìtàn ọ̀nà rẹ̀ ọ̀la ọ̀la ò lù láyé ọwọ́ rẹ̀ ọmọ jí sówó gbogbo ohun tó o bá fara rẹ̀ ṣe rere ni ọmọ jẹ́ fún ọ ikọ̀ ayé kan ò tún ní kọ́ lẹ́sẹ̀ mú o sì tún ní jìsọ́fin ayé àbí wọn ò rí bẹ́ẹ̀ ẹ̀yin rere níṣẹ́ olúwa. yes ìyá Tèmítọ́pẹ́ ló ń sọ̀rọ̀ hospital wo ẹ Tèmítọ́pẹ́ lọ kí ló ṣe ah ẹ ẹ ẹ jọ I'm on my way Tèmítọ́pẹ́ lọ hospital lọ́mọ tí nǹkan kan ṣe kó tó lọ school ah, ẹlẹ́dàá mi ló má gbà bọ́dé ọlọ́run ṣàánú mi. Oh. Mr. Jimo doctor. Ah, mo fẹ́ kẹ́ fọkàn yín balẹ̀ um, ọmọ ẹ̀ ó ti ń response treatment à ń fún but mo dẹ̀ fi yín aṣọ yín pé lágbára ọlọ́run in the next thirty minutes ó máa wà òkè. ah ọlọ́run ṣeun ẹ ṣe doctor ẹ ṣe gan. ẹ ṣe gan. ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run doctor ẹ kásán. ẹ rà sá ẹ jọ̀ọ́ mo dé ọ̀dọ̀ àwọn receptionist nísàlẹ̀ wọ́n náà ní pé kí n máa bọ̀ lókè tí n bá ti dé ẹ ṣàánú mi kí kí lára ọmọ mi ti ṣe kí ló ṣe gangan what. ẹ jókòó ẹ jókòó ẹ jókòó ẹyin ni ìyá ọmọ tí wọ́n rọ̀ṣì wá lẹ́ǹkan yẹn. èmi nìyá mi gangan mo bí wọn ò gbé fún mi tọ́ ẹ ṣàánú mi mi ò ní púpọ̀ kí lára ẹ ti ṣe. ó ti wà òkè ó ti wà òkè pẹ̀lágbọ́rọ̀ ọlọ́run ẹ̀dẹ̀ wá wo àwọn ọlọ́gbé ọmọ yẹn wà o àwọn ẹ ṣé mo dúpẹ́ o tí nínú àdá ẹ̀ ní bá. Ah, ah, ah, ẹ ẹ arákùnrin yìí ìwọ wọn wá wá àbí òṣìṣẹ́ ọkọ̀ ọjọ́ ládé kọ́ mi wò yìí ojú mi ò tàn mí jẹ ẹ̀yin náà sì ni ẹ̀yin ìjọ ìjẹ ìjókòó ẹ fẹ́ ti bí ọmọ kò ní work wà láìtàláì kò lè work èmi àti yín máa mú nǹkan lẹ̀ ẹ sà arákùnrin yìí ìwọ ni rán wa láti wá ṣe ṣùtá fún mi ó ń gbé ọmọ mi lọ fún kí ni ìbáṣepọ̀ ìwọ àtọmọ mi láti bọ́ síbo. ẹ jọ dáàdi ẹ mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ó dà pé mi gan ti ń finá sórí òrùlé sùn bàbá yìí ń nọkọ bí owó a máa ń tàǹtà yìí ẹ lè rán mi ẹ jọ sà mò ń bọ̀. ẹ wo ma ẹ wo ma ojú ayé pé ọmọ ẹni tó fẹ́ ni e. èèyàn e. wọn. ọgbà sùúrù. E. pẹ̀lẹ́pẹ̀lẹ́ báyìí la fi yànjú n sì fẹ́ gbọ́ ariwo kankan ṣe sùúrù àìwọ ṣáàjì òde sọ gbọ́ ṣe sùúrù. bàbá ah, ah. <laughs> ẹ ti débi. ẹ kújọ mẹ́ta sá. pẹ̀lẹ́. bàbá èmi ò bá tiẹ̀ wá síbí báyìí ohun tí mo bá wá ni pé bí iṣẹ́ ń bá yín sọ̀rọ̀ yìí tèmi sọ pé wà lọ́sibítù kò bá mi bẹ jọládé kò jọ nítorí ọlọ́run èmi ò bá ti jọládé kó má bẹ jẹ tèmi jẹ́ ọmọọṣẹ́ ọkọ ẹ̀ ló gbé ọmọ mi lọ sọ́sìpítù mi ò mọ ibi tó ti rìnnà pàdé o ẹ kò bá mi sọ fún jọládé kó yànda ọmọ mi. bẹ́ẹ̀ ni òṣìṣẹ́ kò dákẹ́ kí ló kèmí pẹ̀lú ọmọ ẹ̀ kí ni mo fẹ́ fọmọ ẹ̀ ṣe ìwọ gangan ni mo bá lẹ́jọ́ nǹkan tí mo dẹ̀ máa fi ojú ẹ̀ rí ìwọ gan wàá gbà. èmi mọ̀ pé tọ́jú bọ́lé ni ẹ tẹ́lẹ̀ ronú rò ṣùgbọ́n wọ́n wọ̀ mí bí ṣe wà yìí wọ̀ mí dáadáa Jáládé kò tó mú àfọ̀ṣẹ jáde màá lù ẹ́ pa. irẹ́ ló pa màá lù ẹ́ pa irẹ́ ló pa ó yẹ lẹ́yìn ẹ̀ kò sí kótó lè ṣe ìwọ àjọyọ̀ ìwọ pẹ̀lú tani èyí méjì ìwọ pẹ̀lú tani ìwọ pẹ̀lú tani bọ́lá sí sílẹ̀ ẹ sí sílẹ̀ wọ́n ṣe wọ́ọ̀sẹ̀ ẹjọ́ ẹ̀kọ́ ìwọ ìwọ òṣìkà burúkú yà á jẹ́ lọ́pàá wọn yòókù lọ́pàá lọ́pàá bàbá ẹ jẹ́ kó mọ̀ ẹ jẹ́ kó mọ̀. ṣé ẹ gbọ́ ni. kàlẹ́ ọ̀ṣẹ́ ọ̀yà kò ṣe ọ̀yà kò gbọ́ bọ́ọ̀lù sí. ẹ má bínú jàre ó ṣe tó lójó olóṣòtì ó ṣe wàrẹ̀ jẹ́ òṣèwà rẹ̀ ṣe wàrẹ̀ nígbà. ẹ pàlú yín mọ́. bàbá ẹ jọ immediate thing ní sìn pé ọmọ mi wà lọ́sibítù kọ́kọ́ de gbọ́dọ̀ ṣe. wọ́n ní kí kékeré ọ̀pọ̀ má ti òrùlé mi bẹ́ẹ̀ bá sì kọ̀rọ̀ sí lẹ́nu àbí kí n tún gbọ̀n kan sí fún yín kẹ́ ẹ lọ́ọ́ rè ń jà lókèlè lọ́hùn. bàbá bóyá solution ni. nǹkan tó máa sọ nìyẹn nǹkan tó máa sọ nìyẹn ìgbà tó jẹ́ pé mi ò da wà á ní kàn fi kún fún ẹ. ìwọ ìkà ìkà ìkà ìkà ìkà èèyàn kéèyàn èèyàn lásán èèyàn kéèyàn èèyàn lásán àjẹ́ àjẹ́ ni ẹ bẹ́ẹ̀ ni o ti pa méjì kílò dẹ̀ tún fẹ́ ṣe. ó pa gbogbo wọn jẹ bẹ̀rẹ̀ sí máa mú wọn. nuisance. tọ́lá adé Tọ́ládé mo ló tó. Tọ́ládé ò kì í ṣe báyìí tẹ́lẹ̀ o. ṣáṣe sùúrù èmi ò yanjú rẹ̀ ṣe sùúrù. sọ́fì pé mo lè ṣe àdúrú nǹkan bẹ́ẹ̀ yẹn ni. sọ́fì ò ní àbò ṣe. Ah, mo ló tó. ṣé kọ́kọ́ mọ́tíbáìtì ẹ̀ wá ó dà ń pò tirẹ̀. Eh, wọ́n eh, sì. Mm, mm, gbọ́ mi mo jí mo jí mo jí ọ̀rẹ́ rẹ ti rojọ́ fún mi. Ah, ó ti wá rojọ́ fún yín. ó ti rojọ́ fún mi. mascom ló ṣe ó ro ẹjọ́ jù láyé yìí. Ah, ọ̀dà wo wò mí èmi náà ti wá ṣèwádìí dáadáa o mo ti béèrè lọ́wọ́ àwọn ọ̀run mọ̀lẹ́ wọ́n fi ń yé mi wípé n ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ọwọ́ rẹ̀ wà ń bẹ ọwọ́ rẹ̀ ń bẹ ń bẹ ejò rẹ̀ lọ́wọ́ nú ejò rẹ̀ kẹ́wọ́ báyìí ọkọ̀ ọkà nú ẹ̀nàwọ́ ta tuwalẹ̀ tuwalẹ̀ jẹ́ àmọ́ bíi tá à ń lọ dákun dákun bàbá ọ̀ ń dọ́ lóhùn. mo lọ́wọ́ nù ẹ̀. ejò rẹ̀ lọ́wọ́ nù ejò rẹ̀ lọ́wọ́ nù ọmọ méjì ejò rẹ̀ lọ́wọ́ nù èmi náà ti ṣèwádìí ẹ kó má lọ jẹ́ pé. pẹ̀lú díẹ̀ ṣé locate bí. Ah. ah not really just that at the gate ìṣe ló ń sọ fún mi pé kí n feel form kan kí n feel èèyàn ẹjọ́ yẹn wá pọ̀ but I was ready to do anything just to see my friend. Oh. yeah. so good to see you. good to see you too sweetie ever so. O thank you very much. O ṣe mo dúpẹ́ God bless you. Kí mo ṣe jọ stop it? What's that? Alone. Ọlọ́run wọ́n dẹ̀ ṣe àmì. Ọ̀dà ìyá aládùúrà, àmì oh. <laughs> So kí my máa jẹ, kí ló máa mú? Àti gbàlejò mi serious deal because I don't eat all those things Dear ẹ máa I do more of fruits and vegetables. Mm. Then, omi ah, ok nǹkan tó bá fẹ́ òun lèmi máa fún ẹ um, yẹni yẹni ó yá lọ bá mi bomi wá fún ọ̀rẹ́ mi má fún ní ìtò tútù hmm? torí pé mi náà mọ̀ pàdé ẹ̀ ní dáìtì guess what. Mm. yí wà nílé wọn sùn i'm uh-huh. sure it's gonna come out any moment from now ǹjẹ́ kí mi ṣe àlọ́ bẹ́ẹ̀ àlẹ́ nìkan tó máa tẹ̀ all right just make yourself comfortable. all right. Thank you. ọ̀rẹ́ mi ọkọ mi ni o ọ̀rẹ́ mi ti máa sọ fún yín lórí fóònù. nípa àjọyọ̀ sí secondary school ẹ̀rọ ọ̀sán ṣọlá. It's a you sir you out ọ̀rẹ́ mi ìfẹ́ mi nìyí o ayọ̀ mi. You are lucky. Thank you I know. ṣé o ti ṣe wọn lálejò. nǹkan tí mo ń ṣe lọ́wọ́ náà ni. Okay, uh, please enjoy yourself mo kàn strong dẹ torí mo ṣe dé lánàá. ẹ kú tọ́jú ọ̀rẹ́ mi. ilé iṣẹ́ mo strong díẹ̀. ọ̀pẹ ilẹ̀ pẹ̀lẹ́. God bless you. God bless you sir. ọkọ mi it's hot. I will try, I'll try, I'll try. kan sọ ju wípé kí n bẹ̀ kó dáríjì mi tí mo bá sọ fún ẹ wípé mi ò mọ bọ́rọ̀ náà ṣe ṣẹlẹ̀ á jẹ́ pé rọ́ọ̀nù tó ń kọ́ntínú láti pa fún mi ju wípé kí n bẹ̀ kó má fi mi nítorí nígbà tọ́rọ̀ náà máa wáyé lẹ́yìn ìgbà tí a bí tèmi tọ́pẹ́ tán tó bá gbàgbé a rí i pé onídàádúró bíi ọdún bíi márùn-ún kan sí mẹ́fà tèmi àti ẹ tàtó ń wojú Elédùmarè láti fi bí second born a tètè rọmọ ńgbà yẹn náà àmọ́ díẹ̀ bẹ̀mí ni wípé nígbà náà mo kánjú mo kánjú jù mo ta sí àgẹ̀rẹ̀ ibi tí mo ti rìn lọ pàdé Jọládé ni kó tó di pé mi àti Jọládé á di tọkọtaya lẹ́nu ṣùgbọ́n ojú ẹlẹ́dàá ẹ̀ torí pé mi ò ẹ bá mọ̀ pé ọ̀rẹ́ mi mi ò mọ̀ ó mà dájú ìwọ gangan ni àìdáa tó kó sínú ọmọ èèyàn tó fi ń pèèyàn láláì dá. àṣé lóòótọ́ ni pé ẹni tó kú àtẹni tó sọnù máa ń pàdé. ìwọ́ torí pé mo rí ìdádúró ó tẹ̀lé obìnrin mi lọ láì mọ̀ pé ọ̀rẹ́ mi tímọ́tímọ́ lẹ́ni tó kó lọ bá tó fún lóyún. bẹ́ẹ̀ kì í ṣe pé mo yà lágàn mo ti bákọ̀ bí mi fún ẹ ìdádúró tí ń dẹ padà ní kì í ṣe pé bóyá ara mi ni ò gba ọmọ mọ́ kì í ṣe bóyá pé mo róyún mi ò ní ẹbọ tí mo gbé fún ẹ ni mi ò ṣe lè rọmọ bímọ abáàtì ò sọ fún ẹ wọ ọkà mo fi ẹlẹ́dàá ẹ̀ mo fi bẹ̀ ẹ́ mo forí ìyá àti bàbá tó bí ẹ̀ mo fi bẹ̀ ẹ́ wípé kó dáríjì mi nítorí pé kò sí irọ́ nínú gbogbo tó sọ àìtètè rọmọ bí ẹlẹ́ǹkejì mo mọ̀ pé àjò mi náà ló ṣe lẹ́mọ̀ sí bá mi. má mọ́ ó ti dọ́kọ̀ rẹ́ mi ní iṣẹ́ àbàṣà àti mo délé lánàá mo rọ títí tí mi ò rí ṣé òkú ẹ̀ mo rí àbáyé àmọ́ ṣá o èmi ò lè kókó ọ̀bànújẹ́ fọ̀rẹ́ mi adúró tí ni lọ́jọ́ tó ṣòro ní jọládé jọládé wo mi jẹ́ mi ó nùnú kí ni mo ṣe mọ wá rírú ọ̀rẹ́ bẹ́ẹ̀ tí màá sọ pé ìbànújẹ́ ni mo fẹ́ gbé fún èmi ò ní nǹkan kan sọ fún jọládé o nítorí bá ti bẹ̀rẹ̀ kò rí ìtàn mi ti dáríjì ṣe tí ìbá tiẹ̀ wọlá tiẹ̀ ti bá ro kọrin kọrin tó wà nínú ẹ̀ tó ń ta gbogbo ayé tí mi bá ní mò nítorí ẹ̀ darí jẹ jọládé ńkọ́. akọ òkúta ah. nínú ẹ̀dá o àníyá akọ òkúta nínú ẹ̀dá o èèyàn máa wọ́n ó mọ̀ mọ̀ bẹ́ẹ̀ ni àbíbí ìbí ń dání. bàbá mi yìí sọ rántí pé mo bímọ fún ẹ. bẹ́ẹ̀ ni àbíbí ìbí ń dání. ló mọ lọ ọ̀ọ́ láyé ìfẹ́ ó sì mọ́ ó. ẹni tàbí tó bá fẹ́ rẹ̀ kó jẹ́ kí n. Mojí ṣé kìí ṣe Oríyọmí ló bá gbẹ bọ̀? Oríyọmí ló bá bọ̀. Bàbá bàbá kò ní máa gbé gbà. Ẹbí bá mi ah! ah! ah! wórógò. Bàbá ẹ̀yin náà wọ́n ń pẹ́ ẹ mọ̀ ń pẹ́. Bàbá èmi ni gbà láì wúwo mi. ọmọ méjì ọ̀rẹ́ mi pẹ́ kó tó bímọ mi má má ṣe bẹ́ẹ̀. ẹ ó dọ́gà orí dàda àdé láyè tá a dé mo fẹ́ kọ́ ọ̀rọ̀ tì í ṣe é mọ̀ wípé oríyọmí gangan lè ku ẹ̀dá tí ń dá kínní yìí lẹ̀ àmọ́ wá fẹ́ kọ́ ọ̀rọ̀ tì í òkúta ti bí mo ń sọ ọ̀rọ̀ fún yín látijọ́ yìí ẹ̀ yá sí i a ní ṣe rí ọmọ ọkùnrin tó da ọ̀tá mi sàdánwò yìí mo fẹ́ kóun náà fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀ mo fẹ́ kó mọ̀ pé nǹkan kan wà láyé téèyàn ò kì í ṣe fẹ́ni tó bá lo inú kan pẹ̀lú yàn gbogbo ohun téèyàn fi ń fẹ́ ọkọ ni mo fi fẹ́ kò dẹ̀ sọ fún mi kódà kò bá mi rò ó kó tó ṣe gbogbo aburú ìfẹ́ mi náà ẹ wò ó ṣé ẹ ń fẹ́ kẹ́ bá mi kó lọ́gbọ́n níwọ̀nba mi ì ní kó kú o mi ì ní pé kó rùn o àmọ́ kẹ́ bá mi kó lọ́gbọ́n kóun náà rí ìdààmú kó rí àmì wò ayé kóun náà rí ìyà kóun náà rí pépà báyìí kó pè lówó kí ìdààmú dé bá òun náà mo fẹ́ yìí gba ẹ̀san yẹn tí mi bá gba ẹ̀san inú mi ò ní yọ̀ sí mo fẹ́ gba ẹ̀san ah, ẹ̀dìyẹ ti dà mí lóògùn nù tí bá rẹ̀yìn ẹ̀ máa fọ́ mo kàn lè má palẹ̀ ẹ̀dìyẹ bọ̀ máa fọ́ ẹ̀yìn ṣé tọkọ rẹ ọjẹ́ fi ilẹ̀ ọ̀dàlẹ̀ nìyí wọ́n lọ dalẹ̀ balẹ̀ kú ẹni bá dalẹ̀ ọba lẹ̀ lọ èké ní pẹ́rù èpè ní pọ̀lẹ̀ ilẹ̀ dídà ní pọ̀rẹ̀ alájọbí ní ọ̀padà wàá payè kan tó bá ṣe bí ó ti gbàgbé ni ó ṣe tiẹ̀ ẹ̀ òró ló fòfò ń ṣe òní ọ̀jẹ̀dá lẹ́bi tí mo ti parí iṣẹ́ lórí rẹ̀. Mm mo dẹ̀ ń sọ fún yín láìláì àná ẹ̀dẹ̀ ṣe bẹ́ẹ̀ pẹ́ ẹ méjì kúrò bí ẹgbẹ́ ẹ̀ ní ṣe. wọn ò gbọ́dọ̀ wí fún ọ torí mo kọ́kọ́ gbọ́dọ̀ parí nǹkan ṣe bò lọ́wọ́ kó. ọmọ òtẹ́lù Mojísọ́lá kí wọ́n ń pe kíní méjèèjì tó wà lọ́wọ́ mi. òkúta ni sà. Ah. àṣé lóòótọ́ ni wípé. Oh ọmọdé ò mu oògùn ń pè lẹ́fọ̀ sórí tí mo kó dání yìí lóòótọ́ òkúta ni kìí sì ṣe òkúta àwa máa pè lọ́ta omi torí kókó kó báyìí ń tọ́ta omi ṣọ́ọ̀mọ̀ wípé akọlọ́kọ rẹ̀ a kò òkúta ni bí n bá parí iṣẹ́ rẹ̀ sára ẹran ẹran padà jẹrà yóò sì ṣèdín yóò domi yóò padà wá di yẹ̀pẹ̀ bí n bá wá parí iṣẹ́ rẹ̀ sínú ẹ̀yìn ẹ̀yìn ó dòmù yóò sì ní yóò padà wá domi yóò sì di yẹ̀pẹ̀ ni mo ṣe parí iṣẹ́ rẹ̀ sára òkúta yìí bí ó ti wà gbére ni sórí bó ti wà yìí ẹ̀gbẹ́ náà ni ọmọ gbé bí náà bá ti rà ara ó mọ ní ọkọ rẹ̀ bí wọ́n bá bomi sẹ́nu fún omi tútù yóò sì ní gbóná bọ́ wọ bàtà ṣẹ̀ṣẹ̀ bàtà ó gbóná mọ́ bọ́ wọ aṣọ sọ́rùn yóò ní kí wọ́n súré bóun bọ̀ para ni òun para ń gbóná mọ́ gbogbo ọ̀rọ̀ rẹ̀ ní ọmọ gbóná àmọ́ bó ti wà ìdíná ní ọmọ gbé o kò gbọ́dọ̀ wọnú náà o bọ́ bá wọnú náà yóò tàbára alé yóò sì tàbára oko ọ̀yà gbà gbà kínní gbà o mo kìlọ̀ fún ọ. ẹ ṣe mo dúpẹ́ sàn Oríyọmí ti ṣe mí tèmi náà bá fi ìdààmú kàn kò léèwọ̀ Oríyọmí wò mí dáadáa o wàá fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀. àlàṣẹ ń bọ̀ lọ́wọ́ ń bọ̀ lọ́kùtà wà. bàbá ìgbà tẹ́mi ti dé Jọládé tí mo ti rí pé Oríyọmí náà lọ́kọ tó ní òun ní tó dẹ̀ ń dùnnú tí ìrẹ́pọ̀ wà láàrin wọn èmi ti kó òkúta kúrò lẹ́gbẹ̀ẹ́ náà òbòdò kò sí. mo kó òkúta yẹn sí inú ó dàbí pé inú kitchen cabinet mi ló máa wà. nínú ilé tó wù mí. inú ilé mi. àkótí tán tí òrókùtà yìí bẹ́ẹ̀ mi bá rí ní ìsìn ó lé tutù tẹ́lẹ̀ yóò ṣe sí yóò túbà yóò sì túṣẹ́ ta ìkó ṣé kọ́bọ̀ kó báyìí lọ rè wa wọ́n jẹ ọ̀pẹ lọ rè wa. ẹ kò bá mi sọ kó dáríjì. èmi mo ti dáríjì ẹ mí o. àpapọ̀ foniṣẹ́ ọ̀rẹ́ ẹ ṣé bẹ́ẹ̀ mi ni. àṣegbé ó àṣepamọ́ lọ́wọ́. ẹ bèbí ẹ mo ti fẹ́ máa yọ wọn kò fún ẹ ní jọ̀ọ́ torí ìgbà ló máa rò pé nítorí pé o ti lè jáde báyìí sí lò nílò àwọn òògùn ẹ̀kọ́. àmọ́ òkè tí wọ́n òkè bọ́tùpọ̀lù gẹ̀lẹ́. kí wàá lára ẹ ti ṣe. fún mi ti wà òkè menstrual pain ẹ eh? inú mo bó ṣe máa ń ṣe mí náà. Ah. ìyá mi padà wá gbé bàbá mi ṣáà má bínú ẹ̀ kan sórí ara ló ta mí má bínú sí mi jọ. mọ́mí ló bá mi sọ̀rọ̀ dáadáa báyìí. Mm-hmm. bébì tó bá rí bí mọ́mí ṣe ṣe sí mi ní hospital tó bá sọ fún ẹ máa attend sí mi dáadáa nísìn máa jiyàn àyà mm-hmm. mi ti já. are you serious. wọ́n gbé ojú sókè báyìí fún mi àyà mi ti já o. ẹ ó normal now ó normal jọ ọkọ mi. ẹ ṣé o bá mi rí òkúta méjì kan nínú drawer kitchen akọ òkúta méjì báyìí. òkúta yes. o ṣe ó yá lọ bá mi kó wá. no ó ah, pẹ́ tí mo ti dá òkúta yẹn tí mo ti dá sọnù pẹ́. àná oh, oh. onílẹ̀ wo òdè rántí oní. onílẹ̀. òkú mẹ́. Ah! kí ló dé tó òkúta ṣe àlè òkúta mí nà á wọn bá ní ìdẹ wọn ní ṣe báyìí. Ah, it's just òkúta come on òkúta let us go outside and pick òkúta for her. Ah. Mommy, mo ti ẹ̀rọ ṣé kí lọ́ba yín yes that would be better baby let's go. Only lè má jẹ méjì gan ó five. yes baby let's go outside and pick òkúta for her. ṣùgbọ́n yes. Mommy. mọ́mí. Mommy. ẹ̀rù ma. inú bíbí ẹ̀rù ní gbẹ̀rù ẹ̀dọ̀ funfun wọ̀fà nígbà ẹ̀rọ òótọ́ ọdún tẹ̀ ń wò yìí ọlájẹsẹ́kù òdúró lọ ọjọ́ ẹ̀sùn ọ̀lọ títì ni kì í jẹ́ kí babaláwo tó bá gbó ṣe bí ọwọ́ mi lẹ̀ ń wò yìí o funfun nẹ́nẹ́ torí funfun baláwo nílé àwo àlà funfun gbòò kọlẹ̀ lẹ́yìn àwọn yẹyẹ mi ẹ̀ ráyè tá a wà yìí lórí tàtà dúró sí yìí nǹkan gbọ́dọ̀ fi gbàkan bọ̀kan nínú mọ́ òkò du ọ̀rọ̀ ọmọ gbọ́dọ̀ sọ. So léyìí tí mo rí lọ́wọ́ tí mò ń wò yìí dájúdájú ọmọ tó lọ rè dàkí ní inú ẹni tó gbé ilẹ̀ yìí inú iná wọn dà kó kúta yìí sí. sọ ọmọ wípé jọ́ tí mo kókúta yìí fún ọ mo kì ọ́ ń lọ dáadáa mo ní ká wí fún ni ká gbọ́ ńlá wọlé alára ká sì sọ̀rọ̀ fún ni ká gbà àwọn òkè ìjẹ́rò mo ní kókókó báyìí láàárọ̀ fàdí tí olóò gbọ́ pé òní ṣàṣìṣe ń bẹ mo lẹ́gbẹ̀ẹ́ nọ́bà yìí ni kò kò sí kí ni ọmọ rẹ̀ rà ó ti wọnú nọ́bà yìí o àgùdẹ ti ṣẹlẹ̀ ohun burúkú ti já lóhun burúkú ohun burúkú sì ti já lóhun burúkú. ẹgbẹ́ náà ló wà mí kó sí ọ̀nà rí o. ẹgbẹ́ náà ló kó sí kí ló wá wá dénú náà ẹ bomi ẹ jẹ́ ń bí ọ́ ní ìbéèrè kan náà jẹ́ ń bí ọ́ náà ọmọdé ọlá adé yìí mélòó ló kù nù. ní ẹyọ ọ̀hún tó mi sì nìkan ni bàbá. ọmọ kan ló kù ó ti dá a bá wọn sọ ọ létí tó fi ń gbọràn ibi tọrọ dé dúró yìí ọmọ kan tó kù yìí ọlọ ìwọ tó jókòó iná ọba lọ. tọ́mí sì gbọ́dọ̀ kú bàbá ẹyọ kan tó kù lọ́wọ́ ẹ nìyẹn ẹ má jẹ́ kí ẹ bá wa ṣe nǹkan sí àbí kí wàá lè lè torí ọlọ́. ọ̀dà n tá a ṣe sí ẹ fẹ́ gbọ́ n tá a ṣe sí n tá a ṣe sí kù kódà dáadáa ní pẹ̀lú ẹ wo ọ̀nà àbáyọ tí ń bẹ ìròyìn kéde tẹ́ ẹ̀ sanwó fún ẹ tẹ́tí inú yín bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní gbọ́ báyìí o ayi wo Mojísọ́lá ọmọ rẹ mélòó ló kù. eyo kọ ni Tèmítọ́pẹ́. Tèmítọ́pẹ́ ní yẹ ń bẹ lórí ilé alàyè ìwọ náà sì ń bẹ so rọ́dà àbáyọ tí mo lọ wà ní wípé á pèsè ẹbọ báyìí kàǹkà tí í gagun láyà tọ́jà ìgbégbà tí kò bá dé di ẹ̀gàn lónìí eléyìí wọ̀ ńlọ́rùn wọn ò gbọ́dọ̀ jẹ tán ìwọ ló sì gbé ọ̀bọ̀ rẹ̀ rẹ̀ gbé. kì í bá òun tún bẹ́ẹ̀ bọ́. bẹ́ẹ̀ ni ọwọ́ dì kò mẹ́ta bá ọba ti débẹ̀ tó ṣe bí mo ti fẹ́ ṣe tán ọ̀ padà fàmọ́ o kó o sì tó délé mọ́ jẹ́ ń tán ọgbẹ́ ó ti lọ. Ah! ọ̀rẹ́ rẹ ó sì mọ ọgbẹ́ ọlọ́dẹ àkọ́kọ́ àti ọ̀rẹ́ rẹ ó sì mọ ọgbẹ́ ti kú bẹ́ẹ̀ ọkọ tí wọ́n bá ṣe bí. iṣẹ́ bí ọmọ láti jẹ owó ti yí ọmọ àti ẹ̀jẹ̀ nù nígbà yìí nígbà yìí nígbà kíákíákíá ẹ sọ ọdún dáadáa bàbá ti jẹ ìlọrun pẹ̀lú ẹ pẹ̀lú ọ̀hún ìyá ah. ẹ pẹ̀lú ọ̀hún. ṣé ti wá rí pé nǹkan tí ò yé yín ọ̀pọ̀ jèjì tó yé yín lọ nígbà yín méjèèjì ń sẹnu gbélégbélégbélégbélégbélégbélé mò ń wò yín ràn ọ̀ya inú sẹ́tẹ̀ gbé wàá bá mi iṣẹ́ kí n pààyàn ọ̀rọ̀ mi lọ́rùn púpọ̀ jù ìdí nù tí mo ṣe ni pé kí n sọ̀tàn kékeré fún yín mo wá fẹ́ kẹ́yìn méjèèjì kẹ́ ẹ lọ rèé ronú sí bẹ́ẹ̀ bá ṣe fẹ́ kó rí ẹ padà wá bá mi bá ṣe pété pépà náà ni kò sí ṣòro. èmi ò bá wọn jà mọ́ ẹ bá mi bẹ̀ wọ́n ni àti. ìwọ ni kò bẹ̀ mí jà wọn. ẹ̀yin méjèèjì ẹ bínú mọ́ èmi rò pé bóyá kí n pa yín kọ̀ọ̀kan náà lè fẹ́ ṣe bàbá wa ṣe nù. tí mi ẹ má bínú lórí ọlọ́run. ìwé mi mọ́ ti sọ. ṣàkúrò nínú ó tún tẹ̀síwájú ó lọ́mọ olóore oníjìsí kòtò bẹ́ẹ̀ ni mọ̀nàmọ́ná ọlọ́run ọba yóò tọ́ fìtílà fọ́mọ olóore olóore ṣá máa ṣòre lọ máa ṣòre lọ má ṣe dáwọ́ re ṣá rántí pé àṣegbé ò sí o mi ọ̀run àolójọ́ ọ̀run ló mẹ́ ní ọ̀run tó bá ṣe ọ̀run ni ó dájọ́ ọ̀run ló mẹ́ yóò máa là ṣe ni ó kà ṣe jẹ́jẹ́ àtọ̀ òkúta nínú ẹ̀dá o àníyá àtọ̀ òkúta nínú ẹ̀dá o èèyàn máa wọ̀n o mo mọ̀ pẹ́pẹ́ ní àbínibí ń dání èèyàn máa wọ̀n o mo mọ̀ pẹ́ ní àbínibí ń dání ló mọ̀ lọ́ọ́ láyé ìfẹ́ ó sì mọ̀ òye no more love láyé If ò sí mọ́ òye. àtàkóró ọdún àdóní ò ní mọ́ ọmọ ẹ̀wọ̀ bẹ́ẹ̀ ni àdóní yẹn ọ̀rọ̀ ọlọ́run tèmi jàdó ọ̀rọ̀ nílò láìṣẹ́ ẹ̀dá mi yóò má já fún yìí ìṣẹ̀dá ẹni ní mọ́nìbí láyé gbọ́ wẹ̀gbá ẹ̀gbá ọmọ ẹ̀gbá ọ̀rọ̀ a máa gbàrí ọwọ́ mi jábọ́ dáríre wá sọ́dọ̀ mi ni. bẹ́ẹ̀ni ògo mi ògo mi kò má dìjẹ́ lómìíràn ògo mi ò ògo mi kò má dìjẹ́ lómìíràn agbárí má gbárí mi. oore tí màá ṣe tó máa bù mí lọ́wọ́ ó má tẹ̀ ń ṣe. má tẹ̀ ń ṣe oore tí màá ṣe tó máa yọ lẹ́kùn mi. oore tó máa mú mi nílé. fẹ́fẹ́ o olú ọ̀run. fẹ́fẹ́ bàbá má tọ́ ọ ṣiṣẹ́ mi ayé yìí ò lọ kẹ̀sìn lóró wọ́n kẹ̀sìn ní kẹ̀sẹ̀ owó tẹ̀ pa ẹ̀sìn oníga akọ òkúta nínú ẹ̀dá o èèyàn máa wọ́n o mo mọ̀ mẹ́ni àbínibí ń dání ló mọ̀ lọ láyé ìfẹ́ ò sì mọ̀ òye. ìfẹ́ ò sì mọ̀.